ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على عشرة المسلمين نبينا محمد صلى الله عليه وسلم أكرمنا الله أكرم عليكم يا الله ومن يجب الله وكان هو محمد صلى الله عليه وسلم ومن الدور الأحد يجي من كثر أولاد الصالحين يا من كثر يطلقه من كل أعمال الخوف وقد كما قالوا المسلمين أملنا نبوة محمد صلى الله عليه وسلم sábùtì àkà báàbò ní ìbẹ̀rẹ̀ àyíkẹ́sọ̀rọ̀ tó tó ti àyè. Báàbò yìí oní ṣàlàyé fún wa nípa oríṣiríṣi ọ̀nà ìṣàlàyé nípa àwọn oríṣiríṣi ọ̀nà nínú ṣẹ̀rí àìsàn náà tó pọ̀ alùmọ̀dúwà ọ̀rẹ́ àwọn aṣọ oríṣiríṣi tí wọn lè máa ṣe náà ti gbẹ̀mí ọlọ́run ọ̀pọ̀ máa ẹ̀rọ káwọn tàbí mùsùlùmí kò máa ká máa ṣe alápàdà alápẹ̀lẹ̀pẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ ìpèsè àpá wọn mú àwọn aráyà nínú àlùkò hàn wọn mú àdúrà. títọ́ka lórí àwọn aṣẹ tí a ń sọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà náà àwọn adíjà lẹ́bọ̀ màmá lọ́wọ́ ọ̀wọ́ الله سبحانه وتعالى يسأل القرآن الكريم وما عملوا من خير فإن الله به عليم Allah subhanahu wa ta'ala ti sọ pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n máa ta àmàlú ní ọkọ̀ yìí. Èyí tí ìṣẹ́ bá ṣe nínú iṣẹ́ olóore kò dáa. فإن الله به عليم. بذل كل فكرة gbogbo ti kéré tó ní káyéríyí nínú dáadáa kí ni wọn ti láyé kódà pé kó àlùkò àdìjẹ dáadáa kò ní sọ lọ fa iná lọ àbí ní àlè ọlọ́wọ́ bá máa wò ìyẹn pé àwọn sẹ́ni ń bẹ̀rẹ̀ pé nǹkan wò ó yẹ ká ṣe báyìí tó kéré lójú wa ìṣe yẹn kọ́dà bí wọ́n bá ṣe ní kọ́ọ̀ tẹ́jà kankan wọ̀ ní yẹn lẹ̀ àníyàn lọ àdéhùn ìyáálé ọlọ́run náà nípa rẹ̀ ṣe bí ti alẹ́ tán rẹ̀. النبي محمد صلى الله عليه وسلم وقيل لا تحقرن من المعروف شيئا ده فاتنا في الجميل ده ده ما كنت wọ́n ti dúró dáadáa ni wọ́n ti di kiri rẹ̀ o ìdí yẹn bá tọ̀ wá wà náà tí o ṣe ìwà ni a wọ́n sọ bẹ́ẹ̀. wọ́n láwọ àǹfààní kọ́ àwọn àkàdé wà ní ìfọ̀ àwọn tí wọ́n wà tó yẹ yóò ṣe ọ̀dọ́ máa lùdá náà ẹ̀ ní káàkó. oníkọ́ owó ọmọ ìyá rẹ̀ sí ìwé olùkó dáa. wọ́n wù ú náà ní oṣù tó bọ́ sí ìwé wúwo lásán máa ń gba omi gbé máa ń gba máa ń gbé kó lọ bí yàn bí yàn ṣe wú ẹnu máa mú dùn wọ ọmọ ọmọ lómi èyí sì wú ẹlòmí àgbà mú ẹ̀dá rẹ̀ ní sẹ́yìn ó bàjẹ́ sí ìlú tàbí láéláé tí mo rántí ní kí n máa tẹ̀kọ́ náà lọ́dún báyìí. Ìfẹ́ fún táàbù ẹ̀ sọ pé ó kéré dáadáa bí ẹ máa fi láyé tí ìlú ní ọlọ́kọ̀ bọ̀ tí ó sì ní yan ní wàhálà kankan nǹkan fún tó di àwọn ọmọ ìyá rẹ̀. Ìsáàbí sọ̀rọ̀ wà ní pé bó ti rárá kéré náà ní àdébí sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ́lá àdébí ní ó lè sọ̀rọ̀ wà sẹ́lá. Tó àdébí ọkọ̀ mọ̀tò sọ̀rọ̀ fún kankan yé ìdáàbí náà wà. Ẹ sáfún ọlọ́run bẹ́ẹ̀ sì ń wọ̀ ẹgbẹ̀dì àwọ̀ ó ní wà láwọ̀ sẹ́kọ̀rì ó ní wà láwọ̀ wà lọ́dún sọ yẹn pé èyí tó bẹ̀ pé ibi láyé pé ọmọdé ní sáfù tí àwọn ibi ìlú sáfù ìlú sáfù náà báwo ní kàkó báyọ̀ pé ẹsẹ̀ sáfù náà lọ. wà lọ́wọ́ wọ́n làbó ti pẹ̀lú bí ṣèpè kàmọ́ ṣèpè kàmọ́ kọ́ ló sì bá mi ti lè dé ìdajì ìdajì tó áàfù rẹ̀ ìsàfù náà sẹ́yìn tí o bá wá ìjáde ládùúgbò tí o kẹ̀rí tí o náà yóò ti tọ́lẹ̀ fi wà lẹ́nà àyíkẹ́lì máa ti tọ́jú bá. ọ̀rọ̀ tó dáa ló máa jáde lẹ́nu rẹ̀ sọ̀nà ọ̀yá rẹ̀. àlẹ́bìnrin kẹ́lì máa tó tọ́jú bá sọ̀dà. ọ̀rọ̀ tó dáa tó máa jáde lẹ́nu ìyàn náà ìjà tó máa jẹ́ òun náà kó ìdára ni o. àwọn ilé ìgbẹ́lẹ́ yóò kà fún un ní sọ̀rọ̀ fún ọ ọ̀rọ̀ lọ sọ fún mi wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ó sì lọ kó òkòso ọ̀rọ̀ lọ sọ tẹ́lẹ̀ lọ parẹ́ lérí wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní tóbi lọ sọ̀gbọ́n owó wọ́n lọ sí tóbi lọ sọ̀gbọ́n owó wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní olórí sí ìpẹ̀lọ náà bá ẹni ìjà fojú kiri dáadáa kan kò sí dáadáa kan tí èèyàn máa ń ti láyé ní dáadáa o wà inú lọ́hà àbí kọ́ náà bá ní màá bá rẹ̀ kó dàbí yẹn sí táwọn èèyàn mọ̀ yẹn sí táwọn èèyàn mọ̀ ọlọ́run bá mọ̀ kò sí sọnù ọ̀dọ̀ náà bá ní ìfọ̀rọ̀ àtàwọn ẹlẹ́sìn rẹ̀ ọlọ́run kàlà alẹ́ وعلى نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على عشرة المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أسألك الله أسألك عليكم في الله قولا من الله وقال الله محمد صلى الله عليه وسلم ومن الدعاء الأحد يجي من قتل رياض الصالحين إلى من كفر الله لا تكون قلت على الحق هو ضد كما قالوا المسلمين كما لنا محمد صلى الله عليه وسلم kágùsí aka gbàgbọ́n sí ìbàyà ìkẹ́kọ̀ọ́ tó kúrò kàlẹ́. Báàbò yìí kò ní ṣàlàyé fún wa nípa oríṣiríṣi ọ̀nà ìṣàlàyé nípa àwọn oríṣiríṣi ọ̀nà ìrìnṣẹ̀lẹ̀ àti náà tó pọ̀ alùmọ̀déwà ọ̀rẹ́ àwọn àṣìṣe oríṣiríṣi ní àlẹ́mọ̀ àṣìṣe òkùnjẹ̀yìn ọlọ́run ọ̀pọ̀ máa ẹ̀rọ káwọn tàbí mùsùlùmí kò máa ń ká máa fi alábàáta sí alábẹ́lẹ́gbẹ́ rẹ̀. Gẹ́gẹ́ ìpèsè àtà wọ́n mú àwọn aráyà nínú àlùkò hàn wọ́n mú wa títọ́ka lórí àwọn aṣọ tí a ń sọ̀rọ̀ yìí nígbà náà wọn adúgbò ẹlẹ́bọ̀ ọ̀làmọ́ pẹ̀lú ọwọ́ ọlọ́run bá sọ̀rọ̀ wọn tààlà ló sọ̀nà ọ̀làkùnrin kiri wọn máa há ní ìlú ìròyìn kọ́yìrì فإن الله به عليم Allah subhanahu wa ta'ala sọ fún pé àwọn ọmọ ẹgbẹ́ ènìyàn wọ́n máa ta àmàlú ní ọ̀pọ̀ èyí. Èyí tí ìṣẹ́ bá ṣe nínú iṣẹ́ olóore kò dáa. فإن الله به عليم. بذل بذل تكتيركم bó ti lè kékeré tó ní xayiri inú dáadáa tó yẹn máa ń ṣe láyé kódà kó kódà kó hàn jẹ dáadáa kò ní sọ lọ fa iná lọ àdéhì àlè ọmọ ọba máa wò ìyẹn pé àwọn sẹ́mi ń bẹ̀rẹ̀ pé nǹkan wò ó yẹ ká ṣe náà yóò kó kó kéré lójú wa iṣẹ́ yẹn kọ́dà bí wọ́n bá ṣe ní kọ́ọ̀rọ̀ lọ́jà kankan wọ̀ níyẹn bẹ́ẹ̀ àní ìnà olùkọ́ àgbèrè ìyáálé ọlọ́run náà nípa rẹ̀ kí n ti alẹ́ tán rẹ̀. Adébọ̀ Mùsùlùmí sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀ sẹ́lẹ̀ ń sọ̀rọ̀ wá pé láta ìwà ìrìnà ìlà òfin ṣe ìtàn. Bẹ́ẹ̀ bá ti mọ̀ pé kí ní ìlú dáadáa ni, mo ní mọ̀ pé kí ó rẹ̀ jù mo fi kúrò dáadáa ni má fi kí kúrò rẹ o ìdí yẹn bá ti wá wà nìkan náà kí n sẹ ìwà ni a ẹ má sọ bẹ́ẹ̀ wọn lọ àǹfààní kọ àwọn àkàdé wà ní ìfọyín. àwọn tí nínú àtúnyẹ pé yóò lè sọ̀rọ̀ máa ní gánà ẹ ò ní káàkó oníkọ owó aláàrẹ mùsùlùmí ẹni ní wọn ṣe gbogbo ṣe níwò lásán máa ń gba omi gbé máa ń gba lásán máa ń gbé kó omi gbé ní àti òwò ẹnu máa ń mọ́tò ní wọn ọ̀kan lómi èyí sì wọ ẹlòmíì nígbà àgbà àwọn ọ̀sẹ̀dá rẹ̀ ní kí wọ́n gbà bẹ́ẹ̀ tó lè gbàgbé láéláé tí wọ́n rántí pé kí máa tẹ̀kún lábẹ́ tó ń báyìí. Ìpínlẹ̀ Fúntà bẹ̀rẹ̀ sọ pé ó kéré ju dáadáa bí ẹ máa fi láyé kúrò nínú ọlọ́kọ̀ọ́bọ̀ tí ó sì ní ná ní wàhálà kankan ní kọ́kùn tó di àwọn ọmọdé rẹ̀. ìsáàmì ìsọ̀rọ̀ wà ní pé bó ti ara kéré náà ń rìn ànábi sọ̀rọ̀ bá wà ní ọ̀sán náà ànábi ní kó lè sọ̀rọ̀ wà ní ọ̀sán náà. sọ̀rọ̀ àdúgbò kan tó ń sọ fún kan tó lè sí i náà rọ̀. ẹ sábúná náà bẹ́ẹ̀ sì ń wọ̀ ọ̀gbọ́n ìyá wọ̀ ó ní wà láwọ̀ ẹ̀fọ́ rí ó ní wà láwọ̀ wàlọ́ọ̀dé sọ ẹgbẹ́ ìdókè kéjì láyé pé ìmọ̀lẹ́wé ní tako tí màá yọ gbígbé ìtakú ìtakú náà táwọn ní kàkó àlọ́ péré ẹ̀ṣẹ̀ àtakùn náà náà wàlọ́ọ̀ wọ́n àbò ti pẹ̀lú bí ṣètò kàmọ́ ìṣàkó kàmọ́ kọ́ àwọn tí ìbá ní fìdí dé ìdajì ìdàdúgbọ̀n lọ ààfọ̀ rẹ̀ ìṣàkó náà wà ní ìlànà tí ó máa wá ìjáde ládùúgbò tí ó tẹ̀ rí tí wọn náà yóò ṣe tọ́lẹ̀ fi wà lẹ́yìn náà àyíkáyí máa ti pọ̀ yìí náà ọ̀rọ̀ tó dáa bí máa jáde lẹ́nu rẹ̀ sọ̀rọ̀ yá rẹ̀ anábìrì kẹ́lí máa tó pọ̀ yìí náà ọ̀rọ̀ tó dáa tí máa jáde lẹ́nu rẹ̀ náà bí sọ̀rọ̀ yá rẹ̀ lápò ìdára rẹ̀ o àwọn ilé ìlẹ̀ yìí kà fún ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ fún ọ̀sìn ní oṣù ó tọ́ ni ọ̀rọ̀ sọ fún mi ó sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ó sì yọ kó òun tó ọ̀rọ̀ sọ tẹ́lẹ̀ lọ parí lérí wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ó sì lọ sọ̀gbọ́n owó wọn lọ sí ó sì lọ sọ̀gbọ́n owó wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ìṣòro ìṣirò pẹ̀lú náà wà. Ẹni ìjà fojú kiri dáadáa kan kò sí dáadáa kan tí ìrìnàmọ́ sí láì ní dáadáa o fa iná lọ́ha bíbí àlejò àbí kọ́nà ọba nínú àǹkà rẹ̀ kódà bí wọ́n ti táwọn èèyàn mọ̀ bí wọ́n ti táwọn èèyàn mọ̀ ọ̀nà ọba mọ̀ ò sí ní sọ̀nù ọ̀dọ̀ ọ̀nà ọba ní ìfọ̀rọ̀ àfọ̀n alẹ́ kan rẹ̀. والله تعالى على صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك عامل ذلك ذلك nígbà wọn sọ̀rọ̀ sí wọn náà sí wọn náà ò pé a ah, nílẹ̀ ẹ pé ọ̀rọ̀ wọn gbé wọn bìnà ìlú ni wọn ní dánilóyún dánilóyún ìmọ̀ ní. ẹnìkan ní bẹ́ẹ̀ tó lóyún dáwọn tó jáde lọ kàtà níwájú láti gbàgbá ilé ẹ̀fẹ́ wa lóde ní. àwọn bá ti wájú lóyún lọ ọ̀rọ̀ ni ìgbòho ńlá ló sì pé ìdìbò náà. a kò gbọ́ mọ́tò fún àwọn ayélujára tó gbọ́ owó náà ẹ̀rọ ọ̀rọ̀ ló sọ ojú lọ sí bàbá olóògbé ló máa ní ọlọ́run nítorí pé wọ́n sọ̀rọ̀ sí ọ lọ́kùnrin ìgbàgbé kọ́mọ́kùnrin ọmọ ti yàgbé lórí ìlà ìgbó ẹni tó sì sọ̀rọ̀ gbogbo àti ẹ̀rọ olóògbé yìí olóògbé ẹ̀sẹ̀. ọ̀rọ̀ yìí máa ń sọ sẹ́lẹ̀ òfin pé yóò lọ wọ abú ọ̀rọ̀ yẹn káwọn yẹn káwọn tuntun ẹni tó lọ bá mi Muhammad tó fẹ́ ṣe jìnnà àmọ́ ìyẹn bá fún mi èmi ni ká ẹni tó bá ti sì náà bá jẹ́ obìnrin tó lè gbé lẹ́yìn kan o tó bá ní pé ìpínlẹ̀ ìyá ti ń sódò mọ́ ìtànlẹ́bí ìtànlẹ́bí tí àwọn ìyá rẹ̀ bò àwọn tó fẹ́ kí ìyá nìkan níbi wọ́n á dé fún ọmọ rẹ̀ obìnrin kọ́ tó lórí ìgbàdí ìgbàdí lè máa ta wọn pọ̀ ẹni kọ́ sí náà bí ò bá nìkan nìkan táwọn sọ fún un nǹkan ẹ̀yẹ tó lẹ́nu rẹ̀ ó wà lábẹ́ ìjọ náà kún mi àlọ́ ìjọ náà wà fún un kó yọ nǹkan kan pẹ̀lú ọkàn rẹ̀. ẹ̀rọ náà sọ̀rọ̀ lọ́sọ̀ tó ní ìlú ó fẹ́ lọ sí abúlé ẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ọ̀rọ̀ náà yóò wá kàn bèbè rẹ̀ ní sábúrò mọ́ kẹ́mi ló kọ́ yíba nù nígbà fún bá ti sàrà ni fún ńlá ńlá ti sàrà ni àmì ọ̀rọ̀ táwọn yẹn ti sọ láyé tó ti sáyẹn fún tó sẹ́yìn àwọn yẹn kó ní ìdúró lọ́pàá ara wọn àti ní táwọn yẹn ti sọ láyé pé ìwọ lọ́ọ́ nítorí wọn lọ wọn. ẹnìkan jọ kan ó súnmọ́ àbúrò rẹ̀ àbúrò ìyàwó rẹ̀ ń gbé ọ̀dọ̀ wọn ó wá fún àbúrò ìyàwó rẹ̀ ọkùnrin lóyún. àbúrò ìyàwó rẹ̀ báwọn báwọn ìyàwó rẹ̀ ti pé yìí. tọ́ à ń bọ̀ lọ́kàn pé ọ̀túnla nígbà tó di àárọ̀ sí ọ̀túnla ń gbé láì rí àbá ó sì gbé ìbàjẹ́ para rẹ̀ ọ̀rọ̀ méjì gbà fún mi kí náà sọ ẹni pé à ń bọ̀ ní ọ̀túnla ojú mi tó wáyé àyà ìgbà tí wọ́n tó ti gbọ̀nà ní ẹgbẹ́ wọn ti gbọ̀nà tẹ́lẹ̀ kan náà ló sọ pé ní ìgbà tí káyọ̀ ti lọ ìyàwó èyí tó bá máa ń bọ̀ àtọ̀ kò sílẹ̀ kò sílẹ̀ kankan náà ni màá ṣe ìdílé mi ṣe láyé nígbà wọn wá tàkà orúurú ní tí wọn lọ́sẹ̀ níbi nǹkan inú àti ìrọ̀lẹ́ lọ sọ fún ẹ pé bó ti lọ́ka sílẹ̀ lọ yìí lọ ilé àwọn ọba wọn ti fi hàn lẹ́yìn tí wọ́n ti lọ àgbẹ̀ ní àwọn ọjọ́ ẹ̀dá kan mú ẹ̀dá ọ̀la ẹ̀dá ọ̀la àbíkẹ́lẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ṣe ojú tó mọ bí àwọn ọ̀la yàrá mi ò ní bọ́ àbí ọ̀la ìgbìmọ̀ ẹni náà ní ìtura káma sọ̀rọ̀ kápọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ dáadáa nígbà míì kọ́tà máa rẹ̀ ń sọ lómi ìjẹ́ pé ọ̀rọ̀ kúnyẹ̀ ń sọ yẹn ní sọ ìrẹ̀lẹ̀ nílé ẹ̀wọ̀ alóbùkọ́ ní ọ̀hún ọ̀la ọ̀la wọn ni wọ́n wà ní hálíkọ́ ni lọ́dọ̀ afọ àwọn àbá ọ̀gá kẹ́lẹ̀ kẹ́tẹ̀ ìṣẹ́jẹ́nì kan ò ṣe nínú àdìsá náà máa ma jẹ́ pé àárọ̀ gbogbo àdìsá náà ní lásìkò délẹ̀ dukkan sallah ya malaka yana ne ina malaka ke suke a nan bukari ta nan wani suke da kalma da wa yanku su kira da lemi so kí ni wọn sọ bí o sọ wọn ọ̀rọ̀ pé wọn bá kà ń bọ sọ but àmúwò ló fi fi àǹfààní tàbí lórí ìtẹ̀lẹ́ ọ̀tún ọ̀sọ̀ èyí sì sọ ọ̀rọ̀ ní ìjẹ́ pé ọ̀rọ̀ ni àmúwò èèyàn ló fi fi àgbóde ló fi àbúrú fún rẹ̀ láyé àmúwò tó wá tó sọ̀rọ̀ kan kókó ọ̀rọ̀ tẹ béèrè ففي أمام الله فيها لبلاد بلو أعجي لعنى وطل صعبون إني لجميع لبلاد الله وطل في لك عليك وطل في لك الله أكبر الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتابعنا الله أترى الاسم في الله أولى جنجة الله مبانا ومحمد صلى الله عليه وسلم ومن الدور أحد يجي من قتل أولاد الصالحين إلى من قتل الله tíra tó kún fún oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ìwà tó dáa ní káwọn bá lọ́wọ́ mùsùlùmí ọmọlẹ́yìn àlùwọ̀ ọ̀sùnlẹ̀ ọlọ́gbọ́n àwọn àlùwọ̀ ọ̀sùnlẹ̀. Báàbò tí a kà báàbò tí ìbàyà ní kẹ́kọ̀ọ́ tó tó ti kàn yìí. Báàbò yìí òní ń ṣàlàyé fún wa nípa oríṣiríṣi ọ̀nà ìṣàlàyé nípa àwọn oríṣiríṣi ọ̀nà nínú ìṣẹ̀lẹ̀ àtìláàmù tó pọ̀ kálímàbí wa ọ̀rẹ́ àwọn àṣírí oríṣiríṣi tí a lè máa ṣe fún ìgbìmọ̀ náà wọ́n pọ̀ tí ẹ̀ka ọ̀tá jẹ́ mùsùlùmí kò máa máa ṣe alápàtàkì alápẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ìtòsí àtà wọ́n mú àwọn ààyà nínú alukur'an wọ́n mú wọn fún wa títọ́ka lórí àwọn ọ̀sẹ̀ tí a ń sọ̀rọ̀ yìí ẹni bá àwọn àdìgbà náà bọ̀ wọn lọ́wọ́ ọlọ́run bá tó hánà wọ́n sàálà ló sọ̀rọ̀ alukur'an kiri yìí. وما عملوا من خير فإن الله به عليم الله سبحانه وتعالى في أو الدنيا وما تعملوا من خير من خير هي إيه في من إيه؟ ولوه الداع فإن الله به عليم منذ كل فكركم منذ فكركم من خير إنه دادا في من في أي ولا بقول بها دادا ويصلوا فإن الله به عليم اللهم بارك ìyẹn ni pé àwọn sẹ́ni ń bẹ̀rẹ̀ fún yẹn kan wò fún yẹn kan sí náà yóò محمد صلى الله عليه وسلم هو لا تحقرن من المعروف ṣe ìtàní. Jẹ́ káàtì náà tuntun ní ìlú dáadáa ni, wọ́n náà kò dìbò rẹ̀ o. Wọ́n ti fi ní dáadáa ni, wọ́n náà kò dìbò rẹ̀ o. Ìdí ìwà tó wá wà lùdọ́ náà kí ìwé iṣẹ́ ìwà ni, à wọ́n náà sọ bẹ́ẹ̀. Wọ́n yá wọn láti sáré kọ́ àpá àbí wọ́n lè sọ yìí. Àwọn tó ní wà tó yẹ kó yẹ lọ sí ọ̀dọ́ máa dìjọ́ náà ẹ̀rọ ní káàkó. Oníkọ̀ọ́gbọ́ ọmọ ìyá rẹ̀ mọ̀ sí ìwé ẹni tó ga owó òun náà ní orí ìjọba ti wò níwò lásán máa ń gba omijé máa ń gba máa ń gbé ní àti máa mú wọ èyí sì wọ ìgbà àgbà wọn kí gbàgbé láéláé kí kí fún òun báyìí. nítorí iṣẹ́ fún táàbù ẹ̀ sọ pé ó kéèrè dáadáa ní ẹ̀mọ́ àti láyé tí ò ní ná ọ kọ̀bọ̀ tí ò sì ní ná ọ ní wàhálà kankan nǹkan tó tó di àwọn ọmọdé rẹ̀. Ìtàn àbẹ̀sọ̀ náà wà ní pé bó ti rárá kéré náà ní àbẹ̀bí sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ́lá àbẹ̀bí ní kó lè sọ̀rọ̀ wà lẹ́nà. Tó àdébàkọ́ mọ̀tò sọ̀rọ̀ kan pé ìtàkì náà rọ̀ ẹ̀ka fún wa náà wọ́n mi ò dùn wọ̀ mo jà wọ́ ó ní wà láwọ́ pẹ̀lú ó ní wà láwọ́ wà láwọ́ tó ń sọ yẹn pé ètò ìgbà kéré jù láyé pé ọmọdé ń takùn sí àwọn ìgbà ìtakùn ìtakùn náà báwo ni kàkún báwo kéré ẹ̀ka takùn náà náà wà láwọ́ wọ́n làbó ti pẹ̀lú bí ṣé kéka náà ìṣàkóso àbùkù àwọn tó bá ló ti lè dé ìdajì làdúgbò lọ áàfù rẹ̀ ìṣàkóso wà ní ìlànà tẹ́lẹ̀. Bí o bá wá ìdajì làdúgbò tí o tẹ̀ rí tí o náà lọ sí tọ́lẹ̀ fi wà ìdẹ́nà àyíkálẹ̀ máa ti pọ̀ nígbà. Ọ̀rọ̀ tó dáa ló máa jáde lẹ́nu rẹ̀ sọ̀rọ̀ dáa rẹ̀. Anábìrin kálí máa tó ń pọ̀ nígbà sọ̀rọ̀ àná ọ̀rọ̀ tó dá tí wọ́n ń dá lẹ́nu yẹn ní àbíjà fún ọ̀hún lápò ìdára ni o àwọn ilé ìlẹ̀ bí ká fún un sọ̀rọ̀ ní ní sọ̀rọ̀ fún ọ̀sìn ní oṣù ó tọ́ ni o ọ̀rọ̀ lọ sọ fún yẹn wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ó sì lọ pokùn so ọ̀rọ̀ lọ sọ tẹ́lẹ̀ lọ parẹ́ lérí wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ó ti lọ sọ̀gbọ́n owó lọ sí ó ti lọ sọ̀gbọ́n owó. mọ́tò ọ̀gbọ́n mi ní olùsírí pẹ̀lú náà bá onígbà forí kiri dáadáa kan kò sí dáadáa kan tó yẹ mọ́ sí láyé ní dáadáa o wà ìyẹn lọ́hà bíi àmì àbíkọ́nà ọba ní màá bá rẹ̀ kódà bí wọ́n ti táwọn èèyàn mọ̀ èèyàn sí táwọn èèyàn mọ̀ ọ̀nà ọba mọ̀ o kò sí sọ̀nù ọ̀dọ̀ náà ọba ní ọ̀rọ̀ àtàwọn ẹ̀sán rẹ̀ ọ̀nà òtàlà ọ̀dọ̀ ìgbà sọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ ẹ̀sán bíi وعلى آله وصحبه وسلم سبحانك رب العالمين àwọn nǹkan yóò dá ìdílé ayé nígbà wọn sọ̀rọ̀ sí wọn náà ní wọn náà gbé a ìlẹ ẹ pé ọ̀rọ̀ máa dún yàn bùnà ìlú ni wọn ní dánilóyún dánilóyún lóyún rí ẹnìkan ní ẹjọ́ tó lóyún dánilóyún jáde lọ kàtà láti láti gbàgbá ilé ẹsẹ̀ wà lóyún rẹ àwọn bá ti wá sí mú bọ ọ̀rọ̀ mi ìjọba ó sì kéré ìdìbò náà àti gbọ́nú kankan àrà iná lọ́kùn ìgbàlẹ́ náà ìwà ọ̀rọ̀ ló sọ tó lọ sí ìgbàlẹ́ rẹ̀. Bàbá òun òṣèlú ni ọlọ́run ní kí wọ́n pé wọ́n sọ̀rọ̀ sí ọ lọ́fílẹ̀ ògbàlàjé kọ́kọ́ kó mọ́tò lọ́fílẹ̀ ògbàlàjé ló sì yà yọ ẹni tó sì sọ̀rọ̀ gbogbo àti ìrìnà ọlọ́dún yìí ọ̀nà ọ̀gbẹ̀ tiẹ̀. ọ̀rọ̀ yẹn máa ń sọ sọ́dọ̀ òfin pé yóò bẹ̀rẹ̀ wá bú ọ̀rọ̀ yẹn kálí yẹn ẹni tó lọ bá mi Muhammad tó fún ṣe jìnnà àlẹ́bí yóò dá fún mi èmi ní ká tí mo ṣe jìnnà àlẹ́bí mi ní tọ̀ ẹni tó bá ṣe jìnnà ó bá jẹ́ obìnrin ìpélégbé yẹn lè kàn ó tó bá ṣe tó fún ìyá tí ó dùn mọ́ ìkànlẹ́dẹ́ ìkànlẹ́dẹ́ tí àwọn ìyá ń bò àwọn tó fẹ́ ṣe fún ìyá lè kàn wọ́n á dé fún ọmọ rẹ̀ obìnrin kọ́ bí yóò yìí ìgbà tí ìgbà tí ìgbà tí àwọn tọ́lọ́ kọ́ sí fún náà bí ìdájọ́ rẹ̀ nìkan nǹkan táwọn ẹni sọ fún ọ nǹkan yẹn ẹni tó dókun lẹ́nu rẹ̀ fún wa lábẹ́ ìgbẹ́ náà fún mi alámi ti gbẹ́ náà bá fún ó yọ nǹkan tó àpẹẹrẹ ọkàn rẹ̀. ọ̀rọ̀ mẹ́sàn-án sẹ́yìn ní ó fẹ́ lọ sí abúlé ni ọ̀rọ̀ náà yóò wá kàn bèbè rẹ̀ ní sábúrò mọ́ sẹ́yìn náà tak sọ yí báyìí nígbà tó ń bá ti ni wọ́n fún wọn ni tó ti sáyẹn fún tó sẹ́yìn àwọn ẹ̀kọ́ ní ìjọba lọ para wọn. àti ní yọrọ bá yẹn sọ láyé lọ́dún ìwọ lọ ní eré ìjọba lọ para wọn. ẹnìkan yọ kan ó súnmọ́ eh, àbúrò rẹ̀ àbúrò ìyàwó rẹ̀ níbi ọ̀dọ̀ wọn. ó wá fún àbúrò ìyàwó rẹ̀ ọkùnrin lóyún. ìyàwó rẹ̀ báwọn báwọn bí ìyàwó rẹ̀ ti pé tọ́ à ń bọ̀ lọ́kàn láwọ̀ àmúyàwó lọ́bọ̀ ní ọ̀túnla à ń pẹ́ lórí fóònù mẹ́ é ọ̀túnla nígbà tó di àárọ̀ tí ọ̀túnla ń gbé láì dé àbá ó sì gbé ìbàjẹ́ para rẹ̀ ọ̀rọ̀ mi ti gbà fún mi kí náà ẹni pé à ní ọ̀túnla ẹgbẹ́ mi tó wáyé àti ìgbà tí wọ́n ti fi gbọ̀nyàn ní ẹgbẹ́ wọn ti lọ náà kẹ́lẹ̀ kẹ́lẹ̀ yóò sọ pé ní ìrà kí wọ́n tó wù wọ́n fọ́ kálíwá ti lọ ìrìnàjò ìkàbà náà ń bọ̀ àtẹ̀rẹ̀ kò sílẹ̀ kò fún òkúlẹ̀ nìkankan bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìpínlẹ̀ wọn ṣe láyé nípa wọn wáta ka rúrúrú tí wọn lọ́dún níbi nǹkan inú àti wọn lọ́dún lọ sọ fún ẹ pé bó ti mẹ́ta ti bẹ́ẹ̀ lọ ní lọ ilé àwọn wọn ti sìn lẹ́yìn tí wọ́n ti lẹ́yìn ẹ̀dákan ẹ̀dáwọ̀lẹ̀ ìhàáfíà àdíkẹ́dẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ẹni náà ní wọ́n sọ yẹn ló sọ wọn ṣe nínú àdìsá náà máa máa jẹ́pẹ́ ààbò gbogbo àdéhùn ànábi láti tètè lẹ̀ tí ò ní sí ìtẹ́lẹ̀ ara pé tí àkọ́kọ́ wọ̀nyí kò ní sí dọ̀rẹ́ ìbò kankan bẹ́ẹ̀. ó kà sọ́ lára àwọn ọmọ ìfẹ́ náà ní ọmọ ìfẹ́ tètè pìkẹ́ àmọ́ Buhari bá wọn ní wọn sì pìkẹ́ ní kẹ́lẹ̀ ẹ̀wá ohun tó sọ sí àgbà lónìí. tó kéèyàn máa sọ ohun tó sọ fáwọn èèyàn ọ̀rọ̀ pé wọ́n bá kà èyí sì ṣe ọ̀rọ̀ níjẹ́ pé ẹ̀rọ ìyá ní èèyàn ló ti ṣe àgbóde ló ti gbé ló ti taburú fún ìtayé. àmọ́ ìwé tó wá tó ń sọ̀rọ̀ fún kókó ọ̀rọ̀ tẹ béèrè tẹ́tí ọ̀rọ̀ mi wá sí ìrọ̀lọ́ bí aburú ọ̀ọ́dì ààrẹ o wọ́n sọ̀rọ̀ taburú èyí ìwé tẹ́gbẹ́ ìdájọ́ lọ́wọ́ fún ẹ̀fí ilé kàrí wọ́n fún tí wọ́n nígbà wọn sọ̀rọ̀ tó dà wọ́n ti ní ká máa sọ̀rọ̀ tó dà ọlọ́run fara àti sọ̀rọ̀ عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على عشرة المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أسأل الله أفرو عليكم في الله قولي أن الله محمد sallallahu alaihi wasallam ní ọjọ́ ahad ìdí àwọn kàkà ọ̀làbí sọ́ọ̀lẹ́hì tí àwọn kàkà ọ̀wà tí a tó kún fún oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ìwà tó dáa tí táwọn bá lọ́wọ́ mùsùlùmí ọmọlẹ́yìn Babu ti akar. Babun fi bayani kẹ́kọ̀ọ́ tó tó ti hàn. Babu yìí òní ṣàlàyé fún wa nípa oríṣiríṣi ọ̀nà ìṣàlàyé nípa àwọn oríṣiríṣi ọ̀nà nínú àti láwọn tó pọ̀ alùmọ̀dúwà orin àwọn àti oríṣiríṣi ní àlẹ́mọ̀ tí wọ́n ti gbẹ̀yìn ọlọ́run wọ́n pọ̀ máa ẹ̀rọ káwọn ta jẹ́ mùsùlùmí kọ́ máa ká máa ṣe aláǹfààní àti alákòóso rẹ̀. Gẹ́gẹ́ ìpèsè àbá wọ́n mú àwọn ará nínú àlùkò hàn wọ́n mú wọn mú kà lórí àwọn ọ̀sẹ̀ tí a ń sọ̀rọ̀ yìí nígbà náà máa di gbanábọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ الله سبحانه وتعالى وسلم على القرآن الكريم وما عملوا من خير فإن الله به عليم الله سبحانه وتعالى أو يدوني وما تعملوا من خير من خير يمكن تباشي من سيولوه الداع فإن الله به عليم منذ كل كتيرة bó ti lóko kéré tó ní ní káyéríyí nínú dáadáa tí ẹ máa ti láyé kódà pé kó àlùkò àti jẹ dáadáa kò ní sọ lọ fa iná lọ àbí ní àlè ọlọ́wọ́n bá máa wò ìyẹn pé àwọn sẹ́ni ìdájọ́ tó yẹ káwọn òfin yẹn kà sí náà yóò kó kó èyí lójú wa. kódà bí wọn bá ti ní kọ́ọ̀rọ̀ tó dàgbà fún wọn níyàn bẹ́ẹ̀ àyìnbó lọ àgbègbè àlè ọlọ́run náà nípa rẹ̀ ṣe bí ti alẹ́ tán rẹ̀. النبي محمد صلى الله عليه وسلم وقيل لا تحقرن من المعروف شيئا bẹ́ẹ̀ bá ti mọ̀ pé kìíní yìí dáadáa ni wọ́n mọ̀ pé kìíní rẹ̀ mọ̀ pé kìíní dáadáa ni má sọ bí kiri rẹ o ìdí yẹn bá ti wá wà lónìí náà tí o ṣe ìwà ni a má sọ bẹ́ẹ̀. wọ́n láwọ àǹtẹ̀lẹ̀ kọ́ àpá àkàdé wà ní ìtọ́jú. àwọn tí wọ́n wà tó yẹ pé yóò lè fi ẹ̀rọ máa dẹ́ náà ẹ̀rọ ní káàkó. orúkọ owó ọmọ ìyá rẹ̀ lọ sí ìwé ìlú tó dáa. òun náà ni ó ṣe ìjọba ọ̀sẹ̀ ìlú wúwo lásán máa ń gba omi gbé máa ń gba lásán máa ń gbé kó omi gbé yàn kí wọ́n ṣe wú ẹnu máa ń dùn lọ́wọ́ náà kalẹ̀ omi èyí sì wọ ẹlòmíì nígbà tó wọ ẹ̀dá rẹ̀ tí wọ́n bàjẹ́ tí wọ́n bàjẹ́ láéláé tí wọ́n rántí kí wọ́n máa ṣe fún lọ́wọ́ tó wọ́n báyìí nítorí ìfẹ́ fún táàbù ẹ̀ sọ pé ó kéré ní dáadáa ní ẹ̀ máa fi láyé tí òun náà ló kọ́ bọ̀ tí ó sì ń nà ní wàhálà kankan nǹkan kó tó di àwọn ọmọ yàrá rẹ̀. Ìtàn ìgbésọ̀ náà ni pé bó ti ara kéré náà ń rìn. Ànábi sọ̀rọ̀ bá wà lọ sẹ́lá ànábi ní ó lè sọ̀rọ̀ àjẹ́nà. Sọ̀rọ̀ àdìgbà kan bá tó ń tó lé ìta sí náà wà. Ẹ sábà náà bẹ́ẹ̀ sì ń wọ̀ ẹ̀gbọ́n ìyá wọ̀ ó ní wà láwọ̀ sẹ́kọ̀rì ó ní wà láwọ̀ sẹ́kọ̀rì wà lọ́dún sọ wọn ní ẹni tó bẹ̀ tó lójú láyé pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ táàbù tí àmì ìgbé ìtàkùn ìtàkùn náà ẹ̀ka ìtàkùn náà náà wà láyé wọ́n àbò sí pẹ̀lú bí ìṣèkè kàmọ́ ìṣàkè kàmọ́ kọ́ ni kí ìbáyé ti lè ìdajì làdúgbò lọ áàfù rẹ̀ ìtàkùn náà ìlànà sẹ́yìn bí o máa wá ìjáde làdúgbò tí o ti ẹ̀ rí tí wọn náà yẹ kí tọ́ lè fi wà lẹ́nà àlùkẹ́lì máa fi pọ̀ yìí rà ọ̀rọ̀ tó dáa bí wọn jáde lẹ́nu rẹ̀ fún ọ̀yá rẹ̀ alẹ́bìnrin kẹ́lì máa pọ̀ yìí rà sọ̀dà ọ̀rọ̀ tó dáa bí wọn jáde lẹ́nu rẹ̀ náà nígbà tó ń lápò ìdára ni o àwọn ilé ìlú yẹn ká fún ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ fún ọ ọ̀rọ̀ lọ sọ fún mi ń sọ̀rọ̀ tó lè ní ó sì lọ fún òkòtò ọ̀rọ̀ lọ sọ lẹ́yìn lọ parẹ́ lérí wọ́n sọ̀rọ̀ tó lè ní ó sì lọ sọ̀gbọ́n owó mo wọ́n sọ̀rọ̀ tó ní ìṣòro sí ìpẹ̀lọ náà wà. Ìyẹn ìjà fojú kiri dáadáa kan kò sí dáadáa kan tó ìrìnà sí láì ní dáadáa o wà inú lọ́ha kọ́nà bá ní màá bá rẹ̀ kọ́nà bí wọ́n ṣe táwọn èèyàn mọ̀ bí wọ́n ṣe táwọn èèyàn mọ̀ ọlọ́run bá mọ̀ o kò sí ní sọ̀nù ọ̀dọ̀ náà ọba ní ìfọ̀rọ̀ àtàwọn ẹlẹ́sìn rẹ̀ ọlọ́run tààlà ọlẹ́sìn صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت nígbà wọn sọ̀rọ̀ sí wọn náà yíwọ náà ògbé àtìlẹ ẹgbẹ́ ọ̀rọ̀ wọn tó yàn lónà èló ni wọn ní bá ń lówó ní bá ń lówó ní ọdún. ẹnìkan ní bẹ́ẹ̀ tó lórí rẹ̀ báwọn tó jáde lọ kàtà ńlá bíi láti bàbá ilé ẹ̀fẹ́ wàá lóde ní. àwọn bá tó wá tó lówó bọ̀ ọ̀rọ̀ mi àti ìjọba ìjọba ní ti tó lórí ìdílé náà. a ti gbọ́ ní sọ́kàn àwa ilé wọn tó gbọ́ ìgbà tó lè dèlé máa ní ọlọ́run ní kí pé wọ́n sọ̀rọ̀ sí ọ lọ́sílẹ̀ ìgbàlódé kọ́ tó kúnlẹ̀ pẹ̀lú ọdún àjẹ ní ìgbà yóò ẹni tó sì sọ̀rọ̀ gbogbo àti ẹ̀rọ ọlọ́run yìí olóògbé pé ọ̀rọ̀ yẹn máa ń sọ sọ́dọ̀ òbí pé pé yóò bẹ̀rẹ̀ wọ abú ọ̀rọ̀ yẹn káyọ̀ yẹn kàn sọ́dọ̀ ní à ah. ẹni tó lọ bá mi Muhammad tó kọ́ ìrìn ìdìnnà àlẹ́ mi yóò bá fún mi èmi ní ká mo ìrìn ìdìnnà àlẹ́ mi ní ẹni tó bá ti dì náà bá jẹ́ obìnrin ìpele jẹ́ nìkan o tó bá ti tó ìwẹ̀ yàtí tó dùn mọ́ ìkànlẹ́dẹ́ ìkànlẹ́dẹ́ tó àwọn ìyá ìbò àwọn tó fẹ́ sí fún ìyẹn nìkan níbi tó wá sí fún ọmọ rẹ obìnrin kọ́ bí lórí gbàtí ìgbàdí lè mọ́ta wọn pọ̀ ẹni táwọn tẹ́lẹ̀ kọ́ fún náà bí ò bá gbé wọn ẹni tán ìkàtà náà lè sọ fún un nǹkan yẹn ẹ̀wọ̀n tó dókun lẹ́nu rẹ̀ ó wà lábẹ́ ìṣẹ́ náà fún mi aláǹ ti bẹ̀rẹ̀ ọba fún ó yọ nǹkan tó àpọ̀ lọ́kàn rẹ̀. ọ̀rọ̀ náà sọ̀rọ̀ lẹ́sọ̀ tó lò ní ó fẹ́ lọ sí abúlé ìdílé rẹ̀ ọ̀rọ̀ náà yóò wá kàn bèbè rẹ̀ ní sábúrò mọ́ tẹ́lẹ̀ mọ́tò pọ̀ yí dànù nígbà fún ìgbà ti sàrà ni fún ńlá láti sàrà ni. àmì ọ̀rọ̀ táwọn yẹn ti sọ láyé tó ti sáwọn yẹn kó tó sẹ́yìn àwọn àti ní ọ̀rọ̀ kan ẹni sọ láyé lọ́dún ìwọ lọ ní orí mi wọ́n ti lọ para wọn. ẹnìkan jẹ́ kan ó súnmọ́ eh, àbúrò àbúrò rẹ̀ àbúrò ìyàwó rẹ̀ níbi ọ̀dọ̀ wọn ó wá fún àbúrò ìyàwó rẹ̀ ó kún lóyún. àbúrò ìyàwó báwọn báwọn ìyàwó rẹ̀ ti kú tọ́ àbúrò kan láwọ̀ àmúyàwó lọ́bọ̀ ní ọ̀túnla àtúnlẹ̀ ìbòrò rẹ̀ é ọ̀túnla nígbà tó di àárọ̀ sí ọ̀túnla ń gbé láì dé àbá ó sì gbé ìbàjẹ́ para rẹ̀ ọ̀rọ̀ mi ti gbà fún mi nígbà tó ẹni tí à ń bọ̀ ní ọ̀túnla ẹgbẹ́ mi kan wáyé àti àti àti àti ìgbọ̀nyàn ni ẹgbẹ́ wọn ti gbọ̀nyàn kẹ́lẹ̀ kẹ́lẹ̀ ló sọ pé ní ta padà kí wọ́n tó rí ìwọ sọ kálíbàtì lọ ìrìn àbí èyí sábà máa ń bọ̀ àṣẹ kò sílẹ̀ kò fẹ́ kò fẹ́ nìkankan yóò mọ̀ sí i ìpínlẹ̀ ìṣe wáyé nígbà wọn wá kàkà irú irú irú ní fún wọn lọ́dún níbi nǹkan inú àti ìwé lọ́dún lọ sọ fún ọ pé bó ti mẹ́ta síbẹ̀ lọ ní lọ ilé àwọn ọba wọn ti sìn lẹ́yìn pé wọ́n ṣe àjọ ní àwọn ọ̀sẹ̀ ẹ̀dá àbúrò ẹni ló lọ ní ẹni náà ló fún wa fún káwọn sọ̀rọ̀ káàkiri àwọn èèyàn ọ̀rọ̀ dáadáa nígbà míì kọ́sìmọ̀ rẹ̀ ń sọ lómi jẹ́ pé ọ̀rọ̀ fún yẹn sọ yẹn ní sọ yẹn lórí rírì ẹ wà ní alẹ́bùkọ́ ní ọ̀sùn ọ̀la ọ̀tá wọn ni wọ́n wà ní hálíkọ́ ni lọ́dọ̀ àpá àwọn àfáà ọ̀gá kẹ́lì kẹ́kẹ́ ìṣẹ́ni kò ṣe inú àdìsí àlẹ́ màmá jẹ́ tí ò ní sí ìtẹ́lẹ̀ yàrá pé tí àkàkọ́ wọ̀ yìí kò ní sí bẹ̀rẹ̀ ìrọ̀ kan bẹ́ẹ̀. ó kàn sọ láàrin àwọn ọmọlẹ́kẹ́ náà ní ìmọ̀ mọ̀lẹ́kẹ́ píkẹ́ àmọ́ Buhari báyìí ní mọ̀lẹ́kẹ́ ní kẹ́lẹ̀ ẹwà ohun tó sọ sílẹ̀ àdàlẹ́ yìí. tó kí ẹ máa sọ ohun tó sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n bá kà púpọ̀ sọ but àmúyẹ ilé ti ló ti ṣe àgbébé àmọ́ ìwé tó wá pé tó ń sọ̀rọ̀ kan kókó ọ̀rọ̀ béèrè pé kí mi wá kí ìwé lọ́bí aburú ọ̀ọ́dì ààrẹ o wọ́n tọ́ lọ èmi ìwé tọ́jú ní ẹgbẹ́ ọlọ́run kò dáa ẹ̀fí ní kàrí wọ́n tún kí wọn káàkiri mo bá dáa ní ah, mo ti gbé báyìí tó ti fọ́ọ̀tù rẹ̀ ẹ bá àwọn apáàtì máa ń ṣẹlẹ̀ ẹ máa gbọ́ àwọn apáàtì mo ti gbọ́ ẹ̀ òun rí pọ̀tù ní fa gbogbo ẹni báyìí nígbà tó ti sọ́ọ̀rì nígbà tá a lójú tí kò dá mi lójú òkè gbogbo ẹni lágbájá ìjọ ti sọ́ọ̀rì wọ́n rí pọ̀tù ìjọba wọn bẹ́ẹ̀ sọ́ọ̀rì náà wọn lágbájá tó ní ìlẹ́rù náà ó mú wọn àti wọn wọn sọ bí ọtọ́rìtì nígbà tó ká mi sàn tó wọ́n lọ́wọ́ وبركاته الحمد لله والصلاة والسلام على عشرة المسلمين نبينا محمد صلى الله عليه وسلم أسألكم الله أسأل عليكم في الله ولا يهديكم الله وصلى الله محمد sallallahu alaihi wasallam orí ọjọ́ ahad ìdí àwọn kàtàrà ọ̀yàdó sọ́ọ̀lẹ́hìn ní àwọn kàtàrà wa láti kó fún oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ìwà tó dára ní káwọn bá lọ́wọ́ lónìí àmàlẹ́yìn àlùwọ̀ ọ̀sán àti ọlọ́wọ́ àlùwọ̀ ọ̀sán náà fáàbù sí aka gbàgbọ́n ní ìbẹ̀rẹ̀ rẹ̀ kẹ́sìmọ̀ tó tó ti kàyé. Báàbù yìí kò ní ṣàlàyé fún wa nípa oríṣiríṣi ọ̀nà ìṣàlàyé nípa àwọn oríṣiríṣi ọ̀nà ìrànṣẹ́lẹ̀ àti ìyá tó pọ̀ alẹ́mọ̀tíwá ọ̀rẹ́ àwọn aṣọ oríṣiríṣi tí alẹ́ máa ti fún ìgbẹ̀yìn ọ̀nà ọ̀pọ̀ máa ṣe káwọn tàbí mùsùlùmí kò máa ká máa ṣe alápàtà alápèjì rẹ̀. lórí ìpèsè àpá wọn mú àwọn aráyà nínú àlùkò hàn wọn mú ọdún tọ́ka lórí àwọn aṣọ tí a ń sọ̀rọ̀ àlẹ́ ẹni ìgbà náà máa dìgbà náà bọ̀ lọ́wọ́ wa. ọlọ́run bá subhanahu wa ta'ala ló sọ̀rọ̀ al-Qur'an al-Karim. wa ma 'amilu min fa inna Allaha bihi 'alim. الله سبحانه وتعالى في عمر الدنيا وما تعملوا من خير يمكن التباشي من سيولوه الدعاء فإن الله به عليم بذلك كتبتم bó ti kéré tó ní xayiri nínú dáadáa tí mo máa ń ṣe láyé kódà bó ti pààlọ́ kó àdìjẹ dáadáa kò ní sọ lọ fàáyìn lọ àdéhì àlè ọlọ́wọ́n bá máa wọ̀ ìyẹn pé àwọn sẹ́ni ń bẹ̀rẹ̀ pé nǹkan wò pé nǹkan ṣe náà yóò tó kó kéré lójú wa. iṣẹ́ yẹn kọ́dà bí wọn bá ti ní kọ́ọ̀rọ̀ tẹ́lá kankan wọ̀ níyàn bẹ́ẹ̀ àbí iná lọ àgbègbè àlè ọlọ́run náà nípa rẹ̀ kí n ti alẹ́ tán rẹ̀. النبي محمد صلى الله عليه وسلم وقيل لا تحقرن من المعروف شيئا ده فاتنا في سنين دي قاعدة أنا ما كنت lọ́pẹ́ tí wọ́n dáadáa ni má kò ní ìdílé rẹ̀ o ìdí ìwọ̀n bá tẹ̀wọ́ wà nìyẹn náà tí ìwé sẹ́ ìwà ni a ẹ má sọ bẹ́ẹ̀. wọ́n la àǹtí kọ́ àwọn àbẹ̀wò àbí ìtọ́jú. àwọn sẹ́ni wà tó yẹ pé yóò lọ sí ọ̀dọ́ máa dìbẹ́ náà ẹ̀rọ ní káàkó. orúkọ owó ọmọ ìyá rẹ̀ mọ̀ sí ìwé ìlú tó ga. ọwọ́ òun náà ni ọ̀rọ̀ sí ìgbọ̀gbọ̀ sí ìgbọ̀gbọ̀ wúwo lásán máa ń gba omi gbé máa ń gba máa ń gbé fóònù bí yàn bí yàn ṣe wù ẹni máa ń mú fóònù wọn mọ ẹlòmíì èyí sì wù ẹlòmíì là bá wọn ṣẹ̀dá rẹ̀ nípa ìlú bàbẹ́ tí ó ní gbàgbé láíláí tí wọn á ti kí máa ti fún lọ́wọ́ tó ń báyìí. Ìpínlẹ̀ Fúnta sọ pé ó kéré dáadáa bí ẹ máa fi láyé tí ìlú ní ọlọ́kọ̀ bọ̀ tí ó sì ń lọ ní wàhálà kankan nìkan fún tó di àwọn ọmọ ìyá rẹ̀. Ìsáyẹ̀ ló sọ fún wa ní pé bó ti ara kéré náà ní àlejò sọ̀rọ̀ bá wà lọ sẹ́lá àlejò ní ó lè sọ̀rọ̀ wà sẹ́lá. Tó àlejò kan tó ń sọ fún kan pé ìta sí iná ọ̀. Ẹ sá fún wọn lọ́wọ́ bẹ́ẹ̀ sì ní wọ̀ ẹ̀gbọ́n ìyá wọ̀ ó ní wà láwọ̀ ẹ̀kọ́ yìí ó ní wà láwọ̀ wàláwọ́ tó ń sọ ní ẹgbẹ́ ìlú tó bẹ̀rẹ̀ tó ìlú láyé pé ìrànlọ́wọ́ ní pápọ̀ tí ìlànà ìgbé ìrìsáfún ìrìsáfún náà táwọn ní kàpọ̀ táwọn kéré ẹ̀ṣẹ̀ sáfún náà lọ. wàláwọ́ wọ́n làbó ti pẹ̀lú bí ṣètò kàmọ̀ ìṣàtò kàmọ̀ kọ́ àwọn tó bá ló ti lè dé ìdajì ìdajì ìgbọ̀nwọ́ ààfọ̀ rẹ̀ ìṣàfún náà pàlẹ́ tí ó bá wá ìjáde lágbèrè tí o tẹ̀ rí tí wọn náà ló ti tọ́ lójú wà lẹ́yìn náà àlùkálì máa ti kọ̀ yìí lọ. ọ̀rọ̀ tó ta ló máa jáde lẹ́nu rẹ̀ fún ọ̀dà rẹ̀. ànábi ní kálí máa ti kọ̀ yìí lọ sọ̀dà. ọ̀rọ̀ tó ta máa ń jáde lẹ́nu rẹ̀ náà bí dáhùn ẹ̀yọ́ ń wá kó ìdára ni o. àwọn ilé ìlú yẹn kà fún un ó sọ̀rọ̀ fún ọ ọ̀sìn ọ̀rọ̀ lọ sọ fún mi ó sọ̀rọ̀ tó lè ní ó sì lọ tó òfófó ọ̀rọ̀ lọ sọ tó lè lọ pa rẹ̀ lérí wọ́n sọ̀rọ̀ tó lè ní tó lè lọ sògùn owó mo lọ sí tó lè lọ sògùn owó wọ́n sọ̀rọ̀ tó lè ní ó lè sí ìpẹ̀lẹ̀ náà wà. Èmi ìjà fojú pé dáadáa kan kò sí dáadáa kan tí ìrìnà sí láyé dáadáa ó fa iná lọ́hà àti kọ́nà ọba ní màá bá rẹ̀ kọ́lá bí wọ́n ti táwọn èèyàn mọ̀ bí wọ́n ti táwọn èèyàn mọ̀ ọ̀nà ọba mọ̀ ò sì ní sọnù ọ̀dọ̀ ọ̀nà ọba ní ọ̀rọ̀ àtàn alẹ́ kan rẹ̀. والله تعالى على الصواب صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك ربنا عامل ده يودعي بالجعل tí àwọn sọ̀rọ̀ sí wọn náà ju wọn náà ògbé a nílẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ wọn tó yàn gbọ́dọ̀ ilé wọn ní dánilórí dánilórí mi. ẹnìkan ló jẹ tó lórí dáwọ́ jáde lọ kàtà níwájú láti bàbá ẹlẹ́kẹ̀ wá lórí rẹ̀ àwọn bá tó wá tó lórí ọ̀rọ̀ mi tó lórí rẹ̀ kírísì lórí rẹ̀ náà. a ti gbọ́ mọ́tò fún àwọn pàtó olóògbé ní ẹmọ ni ọlọ́run ní torí pé wọ́n sọ̀rọ̀ sí ọ lọ́sọ̀lọ́ ìgbàlá jẹ́ kó kó mọ́ tẹ́lẹ̀ fún ìyàjẹ́ lórí ìyà yọ ẹni tó sì sọ̀rọ̀ gbogbo àti ìyàn náà wọ́n lè yìí òun ò jẹ́ pé. ọ̀rọ̀ yẹn máa ń sọ sọ́jọ́ òfin pé yóò lọ wà bú ọ̀rọ̀ yẹn káyọ̀ yẹn kíláṣẹ́ tó ní à. ẹni tó lọ bá mi Muhammad tó fẹ́ fi jìnnà àlẹ́ mi yọ̀ǹda fún mi èmi ni ká mo lè jìnnà àlẹ́ mi ni ẹni tó bá ti dùn ní ọgbà jẹ́ obìnrin ó lè jẹ́ ìyẹn nìkan o tí ó bá ti tẹ̀sán ìyá tí ó dùn mọ́ ìtàn rẹ̀ di ìtàn rẹ̀ sọ̀rọ̀ ìyá rẹ̀ bò àwọn tó fẹ́ sí fún ìyẹn nìkan níbi tí wọ́n fi fún ọmọ rẹ̀ obìnrin kọ́ bí yóò gbà tí ìtàn yóò gbà táwọn pọ̀ ìtàn táwọn kọ́ sí fún náà bí ìdájọ́ rẹ̀ nìkan ìtàn táwọn nǹkan yẹn ẹgbẹ́ fún lẹ́nu rẹ̀ ó ń wà lábẹ́ ìgbẹ́ náà fún mi alábẹ́ ìgbẹ́ náà bá fún ó yọ nǹkan kan ọlọ́kan rẹ̀. ọ̀rọ̀ lẹ́sọ̀ sẹ́yìn mi ó fẹ́ lọ sí abúlé ẹ̀sẹ̀ rẹ̀ ọ̀rọ̀ yóò wá kàn bèbè rẹ̀ ní sábúrò mọ́ kẹ́mi ló sọ yí bánu nígbà fún ìgbà ti sàárà ni wọ́n fún ńlá ti sàárà ni. àmì ọ̀rọ̀ táwọn ti sọ láyé tó ti sáwọn kó nítorí ni wọ́n lọ para wọn. ẹnìkan jọ kan ó súnmọ́ eh, àbúrò àbúrò rẹ̀ àbúrò ìyàwó rẹ̀ ń gbé ọ̀dọ̀ wọn ó wá fún àbúrò ìyàwó rẹ̀ bọ́ pọ̀ lóyún. ìyàwó rẹ̀ làwọn báwọn báwọn ẹbí ìyàwó rẹ̀ ti gbé yìí. tọ́ àbọ̀lọ́kọ̀ làwọ̀ àmúyàwó rẹ̀ bọ̀ ní ọ̀kan náà kan fẹ́lẹ́ gbọ́dọ̀ mẹ́rin pé ọ̀túnla nígbà tó di àwọn ọ̀sìn ọ̀túnla ń gbé láì rí àbá ó sì gbé nǹkan jẹ pa rẹ̀ ọ̀rọ̀ gbé nígbà tó ní kí náà sọ ẹni pé à ń bọ̀ ní ọ̀túnla ó jẹ́ nǹkan ayé àyàfi àti wáṣẹ́ ó ti gbọ̀n yàn ẹni wọ́n ti náà kẹ́lẹ̀ kan náà ló sọ pé ní ah, ọ̀dà tí wọ́n tó alibati lọ́yìn àti ìjọba máa ń bọ̀ àtọ̀ kò tẹ́lẹ̀ kò fẹ́ kò fẹ́ nìkẹ́kẹ́ gbọ́n mọ̀ sí ìjọba máa ṣe láyé níbi wọn wá tàkà rúrúrú tí wọn lẹ́fẹ́ níbi nǹkan inú àti ìrọ̀lẹ́ pé lọ sọ fún ọ̀rẹ́ pé bó ti mẹ́ta síbẹ̀ lọ ní lọ ilé àwọn ọba wọn ti hàn lẹ́yìn pé wọ́n ti lẹ́ àjọ inú àwọn ọba ẹ̀yà kan mọ́ ẹ̀yà ọ̀lẹ́ ẹ̀yà àbúrò àbíkẹ́lẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ṣe orí ibi tó mọ ẹni náà ní fún wa ká máa sọ̀rọ̀ pàtàkì àwọn èèyàn ọ̀rọ̀ dáadáa nígbà míì kọ́tà ìmọ̀ rẹ̀ yóò pẹ́lú mi jẹ́ pé ọ̀rọ̀ kí wọ́n sọ yẹn yóò sọ ẹni rẹ̀ ní rírẹ̀ ẹ̀wọ̀ alimọ́bùkọ́ rẹ̀ fún ọ̀la ọ̀la wọn ni wọ́n wà ní hálíkọ́ ni lọ́dọ̀ àfa àwọn àfa àwọn ọ̀gá tẹ́lẹ̀ kẹtẹ̀ ṣe tẹ́lẹ̀ kan ṣe nínú àdìjà náà màmá jẹ́ pé ààrùn gbogbo àdìjà náà láti fi dínlẹ̀ tí ò ní sí ìtẹ́lẹ̀ àròkè sí àkọ́kọ́ òye kò ní sí bẹ̀rẹ̀ ìgbòkànlẹ̀ dukkan solayen maliki yana ne imam maliki ke fike a man bukari kan nani maliki ke ne kai ne a wayan ko sa filan da lona so ke ne ma so ngin so kan wani ọ̀rọ̀ ke wannan kan ko so but amma ne ne bi ta fanta da ne ke so so yóò sì ṣe ọ̀rọ̀ mi jẹ́ pé ọ̀rọ̀ mi àwọn èèyàn ló ti ṣe àgbébé ló ti gbé ló ti pàbùrú fún mi láyé àmọ́ ìwé tó wá pé wọ́n sọ̀rọ̀ kan kókó ọ̀rọ̀ tó pẹ́kí àwọn ni wọ́n kì lọ́lọ́ bí aburú ọ́jì ààrẹ wọ́n tọrọ sàbúrú èmi ìrìn sọ́jú ìlọ́gbọ̀n lọ́wọ́ tó dáa ẹ̀fí ní káàrí wọ́n kú tí wọ́n nígbà ní sọ̀rọ̀ tó dáa wọ́n fi ní kámọ̀ sọ̀rọ̀ tó dáa ọlọ́run fara ara sọ àdúgbò sọ̀rọ̀ tó bá dáa ní ah, mo ti gbọ́ láì tó ti pọ̀ tó ẹ dáhùn apáti máa ń ṣe ẹ máa gbọ́ àwọn tó bá dára lójú tẹ kò dá mi lójú òkè mo gbọ́ ọ lẹ́nu lágbájá ìjọba ìsọnù wọn náà nìkan sí ìjọba ìjọba ìsọnù àpàlà lágbájá ìjọba ìjọba ìjọba ó mú wọn sọ́gbà tó ń wọ́n wọn sọ bí ọmọ lókè nígbà tó ká mi tó wọ́n wá wọ́n dára ní sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀